ṣe pápá àpàtúrí ọmọ rẹ̀ pa ó sáré látà pápá ní pápá mo ní kí n ṣe pápá àpọ̀ ọmọ ẹlẹ́pàdé rẹ̀ sí inú ó lè bẹ̀rẹ̀ sí pàtó ó ṣe fẹ́ para ayé rẹ̀ sódì bàtí bá para mi kó túmọ̀ pé mo love and love life and what don't die fílẹ̀ bẹ́ẹ̀ fọmọ ó yà á òkè ìkẹjì rẹ́ẹ̀dì ó yà á nà nǹkan má gbé bò wá election tún ti ń bọ̀ o prop jẹ̀ga àwọn ti fẹ̀yìntì ó yà á ɛsɛ wa kí wọn máa jẹ ẹga lébò wa ibi abadi bòsí ni kọ́ya ka bòsí ẹ̀mẹ́sà bòsí ṣé o sì bẹ́ẹ̀ ni ẹ̀kí are you ready òkì okay, are you ready ladies and gentlemen. we are waiting for Okiki oya na o pọ bẹ́ẹ̀ o oya na ọmọge ó yàtọ̀ ó ọmọge ó ọmọge ó yàtọ̀ fọ́ tó bá bá mi délé ó máa lọ fọ́ mi ò dàṣán bẹ́ẹ̀ mi ò lè fọ́ ara mi ò lè fọ́ ìní gangan láláwo ìwọ gangan ní ìyàwó owó bàjẹ́ káyàwó fọkànbalẹ̀ mo lè yàwó àmì ọ̀fọ́ sí ní pẹ́sì lórí pé náírà ń bẹ́tí ní ẹgbẹ́. bóyá rà ó pọ̀ ó pọ̀. Okay, can you ready?